àwọn sàgásàgà ni ó jẹ o sàgásàgà. Ah, ah. dákun má bínú o ojú rẹ yìí ó jọ tàwọn áfíríkà apá abóníọ́lá áfíríkà ṣé sẹ́nìgà ni ó ní àbí gábọ̀. miss miss ní ẹbí sí mi. kí ni mo sọ a máa ṣe sẹ́nìgà gidi sẹ́nìgà nìjà máa fọ́ lójú kan tó ẹ gbọ́ n pè pé yóò mọ rìnrìn ìgbóná ló fi pàdé ìgbóná wo bó ṣe wáá kúnlẹ̀ bíi tòmátì fọ́ mọ̀ ń bọ̀ jàre ṣé eléyìí sẹ́nìgà kí ló wá wá ṣe káírò sí ẹni tí ò rí nà dáadáa gan tí ò sọ lè gbé pé uber. èyí ti ń bà wá bọ́lá ṣé tòmátì ló ní ìbọ́lá fún. kí ló tẹ̀ olùsí afọlójú tilẹ̀ wá mú mi. olùdá fún yẹn ní sórí ìlú. àbọ̀lọ́ rí burúkú ní ìníṣẹ́ gbádùn sá lẹ́mi sí ní káàtì tí mo já yàtí mo jáde sí látàyè ọba tuntun. bàbá ti fún ayé kiri mo ti mọ̀ kọ́lé ní burúkú kọ́lá mi. ní sùúrù bàbá mi tẹ́ ìdí ẹjọ́ gbọ̀ngàn tẹ́ ìfẹ́ wà bú mi. ẹ jẹ́ ní sùúrù fúnra wa ẹ rí i pé bó ṣe ń bú yín èmi ń gbáwájú bẹ̀ mọ̀ ta ni bú wọn. ẹ̀yin lẹ bú wọn ni tómi káàrò ti ba gbogbo ara yín jẹ. iyọ ọsẹ káàkọ báyé ti ń jẹ ni òbí ẹ ṣe ń wò síbẹ̀ sẹ́ríkẹ́ tó kù náà ń jà ni. kí ló kọ yín àti tọ́gọ̀. my name is Sirika Sudu Interfia mi àmọ́ ti Interfia di people tí wọ́n mẹ́ ní gbogbo àyìn ni mo mọ́ ìtàfi gbogbo àwọn èèyàn tí mẹ́ ní Egypt pàápàá. Ah, àwọn aláti cd cd òkè.